رسول الله وعلى آله وأصحابه أجمعين ذكر الله سبحانه وتعالى ọlọ́ọ̀bá tí yàdá tuntun òní ọba tí ó tún fún wa ní àǹfààní láti tí kó jọ lórí lẹ́yìn tí a ti fẹ́ ṣe ìfúra wa gẹ́gẹ́ bọ́lá ọba ti sọ pé wàdá kírù bá ìlà zikirọ́ tàǹfà òyìnbó mílì ọlọ́run kí anábì sọ̀rọ̀ lọ́wọ́ wà ní ìwòsẹ́lá ó máa ṣe ìrántí torí pé ìrántí ń kọ́ a máa ṣe àwọn onígbàgbọ́ òdodo ní àǹfààní eléyìí tí a ti fẹ́ ṣe lénìí ọlọ́run àkójọ rẹ̀ tó jọ kó ṣe ìrìn àti ẹ̀yìn ní àǹfààní àǹfààní ilé ayé àti gbangba àlòkì àmà àbẹ́lọ́wọ̀n ọba àlòkì ọlá dáadẹ́ ìrọ̀kọ́ wa ọlọ́mọdé kó bàjẹ́ èyí tí a fẹ́ dáadáa ọmọ kó ṣe fún wa èyí tí a fẹ́ láti rúbà ń bí ẹnìkọ̀ọ̀kan a sọ fún wa ní ọ̀tọ̀ tó kọjá alìkẹ̀yí nípa síra ọlọ́wọ́ ọba alìmọ̀lọ́gbẹ̀lú aláàrùsù nìlá síra tí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún alọ́bí Muhammad sallallahu alayhi wa sallam alìmọ̀tàbàdú ìtìlàwádé ilé òun ni kí a máa kà á alìmọ̀kóòlò ìlẹ́yìnrá ìṣàwá tó ilé tó jẹ́ pé ojú ọ̀nà tó fi gbà dọ́dọ̀ wa ojú ọ̀nà tí ò pọ̀síwò tí èèyàn wá kò ní ọ ni alìkìjáàbù lẹ́nu wà ádàdà lọ́wọ́ subhanahu abúrúkọ̀ ní ṣẹlẹ̀ sí láíláí tó sì jẹ́ pé wà tó wù yìí ọlọ́ọ̀bọ̀ òṣè gbogbo àwọn ìpínlẹ̀ tó kù ẹ̀rí Qur'an ìrọ̀átúwọ̀ ìbáadà kábàkà máa rùn lẹ́yìn ìbáadà kí a máa tẹ́sí ká máa ìjọsìn ni wà tààdúgbò ìbáàdà kábà kọ́ ẹ̀kọ́ alùpùpùpán ìjọsìn ni wà tààdúgbò ìbáàdà kábà fi kọ́ ẹlòmí ìjọsìn ni wà náṣòro mọ̀sùháfìdì mọ̀sùháfì alùpùpùpán yìí kábà pín fún àwọn ènìyàn ìbáàdà tó ìjọsìn ni wà تعظيمه كما في القرآن الأرض كما قال عبادة إجابة اليوم لو تجد القرآن خير كله gbogbo tó jẹ́ pátápátá oore ní gbogbo ẹ̀ mani tàbí ààrùn ọ̀pìrọ̀ ẹni kẹ́ni tó bá pa kùránìtì tó sọ wípé kò bá ìgbàmù tó ní kò bá tó ń ṣe owó ọ̀pìrọ̀ ọ̀pìrọ̀ ọ̀dọ́gbórí ìdá irú ẹni Tíra tí ọlọ́wọ́ bá sọ kalẹ̀ fún àlọ́bí Muhammad sallallahu alaihi wa sallam kí a kọ́ ní kí a ní ìmọ̀ nípẹ̀ kí a máa kàá nínú tí ọlọ́ọ̀bá pàwà láṣẹ ní lórí mi ò torí pé tíra ìsì tíra ìsì òṣìlú ẹ̀mí àwọn ọlá tó sì wà fún wọ́n la gbọ́ kòrò ilé ìfìbá yàrí lẹ́nu ìyáhàrí ilá rọ́ṣbí kùránì ẹ o máa tọ́ka náà lọ sí ibi tó dáa fa àmọ́sà rí látara bẹ́ẹ̀ àbágbàgbọ́ ṣe èèyàn náà máa rí dáadáa kò ní tẹ̀lé àwọn àjọ lórí dáadáa wọ́n tẹ̀lé وإذ صرفنا إليك نفرا من القرآن ọlọ́ni ọlọ́ni

àwọn náà lọ sọ fáwọn èèyàn wọn yà kọ́ mọ́nà ẹ̀yìn èèyàn wà ìgbà sẹ̀mẹ́rìnà ìdáàbà ó ń sì lábí bá wà ó ní lẹ́yìn Musa أنزل من بعد موسى مصدقا لما بين يديه Ó tọ́ka ẹni tí gbogbo gbogbo àwọn nǹkan tó jẹ́ kó ti wá sáájú ẹ̀. Ó ń ṣàlàyé wọn èyí tó jẹ́rọ ìtújú òdodo. Yára yìí nínú àkùnwà yára kọrí ni àti ọ̀rọ̀ tó tọ́. Àlùkò áàdù

húdà ìtọ́sọ́nà rahma ìtẹ́lẹ̀ mọ́wàílọ̀ wà sí ṣẹ́rẹ̀kù àlàyé ni tàbí ìsọ̀kalẹ̀ látọ̀dọ̀ náà wọ́n bá ìjá síra látọ̀dọ̀ náà furukọ́n olùsùgbúyà láàrin wà tòdòdó ní alùpùpù àárín kọmọba àgbàgbà ọlá tó من الكلام تفضل هذا الكتاب على سائر الكتب ọlọ́ọ̀bá tí ọlá fún kùránì lórí gbogbo tó jẹ́ tírà tó ti sọ̀kalẹ̀. àkọ́kọ́ lámìẹta àwọ̀dọ̀lá lámìẹta àkà ọlọ́wọ̀ tí láti ó fẹ́ yọ̀kan nínú àwọn tírà tó ti kọjá ohun kúrò wà bá ṣọ́ ṣùgbọ́n náà wọ́n bá ṣọ́ àlùkùránì kẹrin ó jẹ́ kó ṣe àgbà gbogbo tírà nínú hadithi Shahr ibn Hawshab ó ní àlọ́dí sallallahu alaihi wa sallam pé fọ́pù kàdáàrí láyà àlà kàdáàrí khalqi kàfọ́pù láyà àlà khalqi ọdá tó wà fún ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba lórí ọ̀rọ̀ àwọn ẹrú ó bí ọlá tó wà fún lórí àwọn ọba lórí àwọn gbogbo fún ọba kọ̀párígbì ìfiwéra láàárín ọlá tó wà fún lọ́wọ́ àtàwọn ẹ̀dá tó dá bẹ́ẹ̀ náà ni ọlá tó wà fún kíra ọlọ́wọ́ ààrẹ tó gbogbo tó jẹ́ síra pátápátá ìyẹn ni kí àrọ́sọ̀ ọmọrin sọ Shafi sọ wípé Muhammad bínú kúbẹ́ bínú Musa sọ wípé Muhammad bínú Mansur alimaki yìí ó sọ wípé ọ̀ àìsù Sufyan bínú àìyẹ́yẹ́rẹ́ wàtà aláhùn rọ́jò ó ní mo rí Sufyan bínú àìyẹ́yẹ́rẹ́ Sufyan àsáwórí ìkọlù ẹnu àwọn Sufyan àti ìrẹ́gbẹ̀nù àìyẹ́yẹ́rẹ́ ó ní arákùnrin kan bèrè lọ́wọ́ ẹ̀ pé yàrá bá Muhammad máa dá kọ́lù sí Kùrán kí ló fẹ́ sọ nípa Al-Qur'an faqala kalamullah tíra ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ náà ní minhu kharaja wa ilayhi ya'ud ọ̀dọ̀ náà ló ti wá ọ̀dọ̀ náà ló kó ti jáde wọ́n ọ̀dọ̀ ìṣẹ́ ló máa ànọ́bì Muhammad sallallahu alaihi wa sọ pé mọ̀ àlífà ẹnikẹ́ni tó bá fẹ́ búra ní ìpadà yá sí ìlànà kò ya tó kọ́ náà bá búra tí a bá wá búra sọ̀mọ́ àwọn ẹ̀dá ọlọ́wọ̀ ọba àdìsí búra àdìsọ pé mo fi mo fi mo fi mo fi sí máa aṣọ gbogbo olórí bẹ́ẹ̀dì ọjọ́ méje nínú táwà bá sọ ń gbàtí kéré ìrẹ̀ kan náà forí sí wa aṣọ lórí bẹ́ẹ̀dì ọjọ́ méje gbogbo ẹ̀ náà búra gbogbo ẹ̀ pátápátá lè fi búra mọ̀kánà àrífà sàlàyé àrífì ìlànà ẹnikẹ́ni tó bá fẹ́ búrò gbọ́dọ̀ búra ya fi pẹ̀lú ọlọ́wọ́ ọba nígbà tí wọ́n wá ní ká fi ọlọ́wọ́ ọba nìkan búra yìí nínú tí àwọn àfáà ní ìgbàláyè wà fún ká fi

nínú tó jẹ́ tọ́lọ́wọ́ tó jẹ́ pọ́dùn ìyẹn sọ fún wa ìgbà òmìnà ó ń sọ fẹ́ yẹ pé kàdáàmù lọ nínú ọ̀rọ̀dà wà ilé ìyàwó rẹ̀ ọdún ẹ̀dún sí wọ́ọ̀dún ẹ̀ náà tún ní ó máa padà sí ìmáàmù Bukhari ó gbà wá lọ́dọ̀ àwọn ìmáàmù ọdún ọ̀nà àdínkù tó ní àlọ́ máa rí wọ̀sán sọ pé ọ̀yọ̀kù من تعلم القرآن ìkùrọ̀ánà wà àmàmà ẹjọ́ dájú lọ́dún orí rẹ̀ tó kẹ́kọ̀ọ́ ìkùrọ̀án tó ti fi kọ́ àwọn ìlòmí láti ọ̀nà òyà wa àáríṣà rọ́bì ọmọ wà ní ha òun náà sọ nípa wípé àlọ́bì ní mọ́sálù ìdábì ìyẹ́kọ̀ọ́ olùkùrọ̀án àpèjúwe tó ń ka olùkùrọ̀án wà hùwà ṣáàbùdùn láti tó sì ha sórí wà húwa ìhàfihù náà yá ìfàwò sòrúdà ó ń jú àwọn òfin tí kùrá ní mú wá wà yá ìfàwò sòrúfà ó sì ń jú àwọn ara fi rẹ̀ yẹ̀kọ̀rọ̀ ohun máa àṣìjáde pẹ̀lú yìí ó ka lùkùránì pẹ̀láwò òfin tó yẹ tọ́lọ́rin ilẹ̀ka òdúdúnlọ́ àwọn ẹnu àlá ọlọ́run rẹ̀ wà láà tapọ̀ ọmọ sínà ẹ̀gbọ́dọ̀ súnmọ́ sí lọ kúrò àlọ́sọ òun náà wà láà yàkọ̀rọ̀ òun náà súnmọ́ sí lọ ríkìtò mi náà ẹ̀rọ ìṣe ìtọ́jú ó wá jùlọ mátàlù láti yẹ́kọ̀ọ́ olùkùrán àpèjúwe tó ń pa olùkùrán wà hùwà ààfihàn náà tó fi ṣọ́ ó tó òfin àlọ́bí ní irú ẹni tẹ́ ṣe pẹ̀láwọn màláíkà alìkìrọ́ tí wọ́n jẹ́ alápọ̀lé alìbárọ̀rọ̀ tí wọ́n jẹ́ ní ilé tó bá lọ́kà lùsọ̀ ààrí kò tí wọ́n náà wà nílẹ̀ wà mọ́sálù lẹ́ni yẹ́kọ̀rọ̀ olùkùrán àpèjúwe ó ń gbìyànjú láti rí àwọn ará fi ẹ̀fẹ́ dáadáa ó ń gbìyànjú láti rí wípé owó tẹ̀lé òfin alùpù ààrẹ ó ń gbìyànjú láti tó àkọlé alùpù ààrẹ tẹ̀lé ó ní sallallahu alaihi wa sallam wa huwa alaihi shadid àdọ́bì ló máa gba ládá méjì ajúrú ìrọ́à agbalada kókà wà ajúrú táà á sì gbalada kó wí ìrà lórí kókà nínú ọlá tí ń bẹ fún níyàwó ìyàwó àìjọ rọ́bí aláàjá lórí wáyá ní orí alìmọ̀ àgbérò kúrò áàdì ẹni tó bá mọ̀ kùránì مع السفرة الكرام البررة أما بقلوا ملائكة لك وليميره والذي يقرأ القرآن أقجو يزوك قرآن ويتتعتع فيه بجوابتين وضعني قولي كثير قولي لا رجل فيك وهو عليه شاق بجوابتين قرآن يولي لرى أنا به له أجرات olùgbàgbàládá méjì nínú hàbí nínú sàífà wà nínú mọ́já lọ́dọ̀ agbẹ́sọ̀rọ̀ ní aláàrínhù ó ní àdọ́rí sọ́lọ́lọ́wọ́ àìrọ̀sẹ́lá sọ pé ìnàrí láyé àhàdí ìrẹ́rẹ́lẹ́dà ó ní dájúdájú ọlọ́run bá ní àwọn ará lé nínú àwọn ìrí òjíjí ọlọ́wọ́ ọba máa ń hùn tàlàwọn ará ní ọlọ́wọ́ ọba àdọ́bìnrin hùn ahàlólùkùn ààrẹ ó ní àwọn ní àwọn ebe ní kùránì tí wọ́n máa ń ka kùránì tí wọ́n máa ń mójú gbogbo gbà ahàlólùkùn ààrẹ àwọn àṣàyàn tó lọ bá ṣàyàn nìyẹn àwọn tí wọ́n ka Kùránì jẹ̀rí nínú hadith ibn Umar radiyallahu anhu ó ní ila Nabiy sallallahu alaihi wa sallam ó ní wọ́n bí Nabiy sallallahu alaihi wa sallam man ahsanu an من إذا سمعت قراءته رأيت أنه يخشى الله عز وجل àdọ́dì bí ẹni kọ́ ní tó jẹ́ pé tó bá ka Kùránì tí o bá ti kó wẹ̀ báyìí ìwọ́n náà mẹ́ pé ha dáa dàpé ẹni fayọ̀ náà táwọn fi kìrọ̀ ájé àtàrọ̀ kọ́síyà wà máa ní orí pàpáyọ̀ náà wọ́n bá ní ojú ẹ̀ wà máa rí nínú ohun ẹ̀ ẹ̀tọ́ jẹ́ sí owó ẹ̀kọ́ adìyẹ wà rí ìtàkì bàbá sí àtà sínú sọ́ọ̀tù pápọ̀ kò sínú pé yọ báyọ̀ náà pé ohun ẹ̀wà bùn àfàyẹ lóhùn bí tọ̀kì bí ẹ̀yẹ bí kùdé ó ní ń pàdé àdìkò alùpùyàmọ́ bá ti tó ẹ̀ẹ̀mà ìṣàwọn ìyàmà ka Qur'an wà láyé ìyàwó ìhànà ẹgbẹ́rọ̀hùn kò ní kọjá gbogbo wọn báyìí kò ní kọjá ọ̀nà tó wọ́n wọ́n kọ́ kàlù Qur'an ìkẹrí fún wà láyé láyé àgbẹ̀rọ̀ kọ́nà bí ọ̀sẹ̀ tó kọjá ló ta ti sọ náà ni wípé ọlọ́rin ma ń zanna àmẹ́ríkà lókòrò ààrẹ ní dẹ́ṣọ́ ọlọ́rin yàtọ̀ àṣọ àlùkòrò ààrẹ kalẹ̀ fún ẹ̀ lè dẹ́ṣọ́ kó bà lè jẹ́bìra rárá ilẹ̀ tẹ́sírọ́ tẹ́lẹ̀ ìmẹ́lìyàtà ọlọ́rin ìtàbí sọ àlùkòrò ààrẹ tẹ́sírọ́ tẹ́lẹ̀ ìmẹ́lìyàtà kó lè máa jẹ́ ìrọ́bìrì fáwọn tí wọ́n bá ń bá lọ lọ́wọ́ ọba تنزيلا ممن خلق الأرض والسماوات العلا ìsọ̀kalẹ̀ ní látọ̀dọ̀ lọ́wọ́ ọba mẹ́lùkọ́lá ọ̀pọ̀ ọba ọlọ́run tí àwọn èèyàn ronú sí àlùkùránì ni ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا tó bá jẹ́ pé kùránì bá sọ̀kalẹ̀ látọ̀dọ̀ tó yàtọ̀ tó náà ní ẹ̀bá ti rí ìyapa nínú ẹ̀ bí إن هذا القرآن الله جدا القرآن الكريم يهدي التي هي أقوى ومكايد لنصر السودان ويبشر المؤمنين الذين يعملون الصالحات قلت ما بقى وفي والسرير لرجل أن لهم أجرا كبيرا أما تقول آه أقول شيء ẹkù jẹ́ àbí وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ Àdí Kùrán sọ pé ilé àdọ́dì bá ní fún nírò òdòdó, الَّذِينَ آمَنُوا àwọn tí wọ́n ní ìgbàgbọ́, وَعَمِلُوا الصَّالِحَاتِ tí wọ́n ti ṣe olóore. أَنَّ لَهُمْ جَنَّاتٍ تجري من تحتها الأنهار àdìjọ́nà tí a kéré mọ́lò ìṣọ́ ní abẹ́rẹ̀ ọdí ìjọ sí ìhà wọ́n bá pẹ́pẹ́ lọ́gbẹ́rẹ̀ máa ìdẹ́kù bí arun padà ọlọ́dí gbogbo gbádùn ilé ayé ó máa tọ́ wà máa jẹ́ṣẹ̀ àdìjọ́ṣẹ̀ ọlọ́run wà agbúwájú mútọ́ ọ̀sàrọ̀ nínú àdìjọ́ṣẹ̀ tàbátí fún ìlànìjọ́ṣẹ̀ tẹ́ jẹ́ ìgbádùn wà agbúwájú mútọ́ ọ̀sàrọ̀ ọlọ́run láti bá fún ilé àwọn obìnrin tí wọ́n jẹ́ mútọ́ ọ̀sàrọ̀ tí wọ́n mọ́kànlá wọ́n jẹ́ ojoojúwọ́ wọ́n yà pé wọ́n Àbẹ̀rẹ̀ òun fi kú ní ìhà ọlọ́rí gbogbo ògbàtà bá fún fún yí ní jíjẹ nínú àlùjọ náà bèèrùsàmọ́rọ́ tí rí kọrùnkọrù gbogbo bàtà bá tí fún àwọn ọmọ àlùjọ náà ló jẹ́ èso ẹ̀ àdàlẹ́bí irúndínkù náà rẹ̀hùn kọ̀bẹ̀ wọ́n wá máa sọ pé ah, irú irú fúùtù ní ẹ̀ wàwùjú ilé mú dájá rí ọlọ́dún sáà fún àwọn ọmọ jọra lójú rí ó jọra lójú wọ́n lè yá ẹ̀bà ní owó yìí pọ̀ bàbá tẹ́tọ́ bá tẹ́lú bẹ̀bà àbábá tí ó sì ní yọ́ ápùdì ẹgbọ́ bá jẹ́ lábábá tí ó sì ní máa gbogbo tó wà ní ayé àsìmá òṣàgbà ìṣòro hà orúkọ ni ẹ̀yìn lẹ́tọ́ lẹ́pẹ̀ mọ́kọ́ mángò orúkọ ni reality mángò tẹ́lá ìjọ àbí reality gbogbo tó jẹ́ gbàgbà àlùjọ náà ló wà dáàrùn àfihàn wà bá ha bí àyà tuntun ni yá ìlà láhùn wà láìbẹ̀ ọlọ́díkẹ̀ ilé ayé láhùn eré àgbàlagbà ní wà láìbẹ̀ àti rí ọmọdé وإن الدار الآخرة لهي الحيوان ohun tó jẹ́ gbádùn òun ni kí ni dáàrù àkùrọ̀ dáàrù gáàrù yà àlàmù ọlọ́run táwọn ẹ̀rọ bá mọ̀ ní ọ torí wé kí ni yẹ̀ṣàwùn bí àyà sí láyé sábàná ọ̀pọ̀ nílá àwọn ẹ̀rọ ti tàbí lọ́nà ni wọ́n fi gbà nǹkan tí ò jọjú ni wọ́n fi gbà nílé ayé àwọn ọ̀nà ti ṣe kí ni wọ́n ti ta àlùjọ náà o tó lọ bá àlejò láti fẹ́ fún wa ní wípé káta ilé ayé wa káfí wá àlùjọ náà wà lè tẹ́rì sí máa tẹ́ẹ̀kà wọ́n ọrụ láàfíọ́ ọlọ́dẹ́rì àlọ́rì ìdìtẹ́fì máa kókó tó bá ayé lọ tàà kó ilé ní ayé lọ tàà lọ

ọba tó mọ́nà náà wàdà yàkúbà lórí ìlà àkọ̀díbà kò ní gbà kankan lọ́wọ́ wa àti tó bá mọ́. àti tó bá mọ́ náà ìmọ̀ hádà kòhán kòhán tẹ́ rí ẹ gbogbo tẹ́ bá fi tó rí ayé àtìkọ̀ gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yóò kéré kéré lè alá yàkúmọ̀ ní náà tẹ̀lọ́mọ́ ìṣòkè tó bá ẹ̀dà rútù yẹ bá bàjẹ́ tí tó bá jí lọ́la tí wà bá ní àárọ̀ àìrọ̀rùn dìkìrì ọlọ́ọ̀lẹ́nìkẹ́ni tó bá ní àlérò ní tọ́rọ̀ tọ́lọ́ lẹ́nu tẹ́ mi ní tẹ̀lé kúránì mi ní tẹ̀lé tàbọ́bì fàìlẹ̀lẹ́hùn máa ń jẹ́ta òun tọ́run ká ọlọ́ọ̀lẹ́ ti yẹ ọ̀nà ní tó bá lọ́jọ́ pé ní àdìyàmọ̀ àti pé ìlú lágbọ́jú kọ́ọ̀lá wọ́n fi ìmọ̀ àṣà òta ní àmà àwọn àmà fi ọlọ́run léèrè ìwọ ọlọ́run kí ló dé tó ti rí lápọ́jú léèrè wàkọ̀ọ̀dẹ̀ fún tó bá sí ìrọ ìgbàmù ọlọ́rílẹ̀ láti fi rí nígbà tó wà ní ayé ọ̀rọ̀ àwọn náà wá báyìí wọ́n ti wá àti ẹ̀dù ògbọ́nù rédíò owó torí tv ó tún wà lórí facebook tó jẹ́ páwọn ọ̀rọ̀ sáà pèsè ara wọ́n tẹ̀ ìwọ́n tún bá wà sí pàdé ojú pèsè lẹ́ṣọ̀ bẹ́ẹ̀ ó tún dé youtube ó rí kò fẹ́ sí platform kan tó dé ìtọ́ ọ̀sán fún ẹ̀ àbí Báńkì Ìsàáìsì wà náà wáyà, àdọ́bì ilé ẹ̀sùn ọfáwẹ̀ èèyàn ní kan tí mo fi kọ́ ní, kódà kò bí áyà kan. Àwọn àfáà náà wá ń lo ọ̀rọ̀ àdọ́bì gbogbo nínú bá lò wà, wọ́n tàbí wà sí wá bẹ́ẹ̀ Nínú Rọ̀mọ̀dán, àwọn àfáà tún gbé ìdíni wá sí ọba àdìjọ́jọ́ jáde wá. Àtàtà àyá ti lọ fàdà sí dáhà, tàrọ dáhà. Gbogbo Ìjọ ni yáwó bá ń gba títún ọkùn ìyàwó tó bá lọ́jọ́ pé ìgbà ìyàmọ́ náà bá ń pàwọ́ náà sí. وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ọlọ́run gbogbo tó bá ń kọjá àlàbá tí bá ń fọwọ́ lẹ́kọ̀ọ́ ní ẹ̀ṣọ́ ọ̀yà ọlọ́run ọba àti kí ọlá قل ما فرطنا في كتاب من شيء الله يقول فيك ويقول تاتي شمالية طيبة القرآن الكريم يقول تاتي شمالية ليهلك من هلك عن بينه ẹni tó bá parun kò ní ilé ẹ̀sí ìsorí kó bá parun lẹ́yìn ìgbà tó dúdú ti wá bá jẹ́ wọ́n lọ

وما كان الله معذبهم وهم يستغفرون ìgbàmí wà ìjọba rí súnnà ó lè máa tẹ̀lé èèyàn tó ji o ó ọ̀nà ó wa wọ́n gbogbo pàtọ́ bá ti sọ pé after fúrú máa ọ̀nà olówó ní wọn kí ló kọ́ wa ويؤذي الذين يأتون كتاب الله ọlọ́run ní ìfí ọlọ́run ìfí ọlọ́run tó máa báwọn èèyàn fún tí wọ́n ta ọwọ́ tó síra ọlọ́run ọba ìyàyàwó rí dámadá ọdún ilá tó ilé ayé tó lóde wá bá ọlọ́run dárúkọ nínú Kùránì وإن أنكر الأصوات لصوت الحبيب ومن وإن أنكر أنكر حبيب pé ọlọ́run dárúkọ àǹkárá wọ́n bá ti wájú ọ̀nà sí tó ń jẹ́ fásọlá wá ní ọlọ́run dárúkọ fásọlá nínú Kùránì ẹ́ nínú Suratul A'la nígbà tó lọ bá dìkọ̀ láti kọ́ ní aflaha man tazakka wa dhakara rabbihi fasalla fasalla fasalla àrí inú fasalla tó àwọn àti òkè aláwọ̀ àgbà àwọn àti kùránì ìyá ọlọ́run ọba láti ṣeré àgbọ̀dọ̀ torí ilé ayé káwá tàbí ìyàmọ̀ wa tàbá fẹ́ tàbí torí ìkọ̀ ẹgbẹ́ ká tàbí ayé tàbí ra lè fìyàmọ̀ ilé ayé owó ọdún tàbí fìyàmọ̀ láti rà àdọ́bì ní tó bá jẹ́ pé ilé ayé yìí ó bá tẹ̀yìn wọn gẹ́gẹ́ bí eṣiṣẹ́ wájú ọlọ́run ọba ọlọ́run kò bá bá fún ẹ tí ò bá gbàgbọ́ lórí mú bẹ́ẹ̀ ṣùgbọ́n ayé ìjọ ọlọ́run ọba lójú ẹ jẹ́ ká gbìyànjú jọ náà ká tẹ̀lé ọba ọba ẹ tó dáa jùlọ òun ẹ àlùkò àárín Quran máa rí fún wa láti fi ayé wa ṣe gbogbo bàtà bá ń ka Quran àwọn màláìka alápọ̀lé àbàtà kalẹ̀ Adọ́bí Muhammad sọ̀rọ̀ ọmọ wa àríwẹ̀ sọ́dá nínú hadith tí a bú rẹ̀ lágbára anábì ni wà lọ́sí àmà àkọ́wọ́ bí ilé ìṣẹ́ ní oyún ti là ó ní àwọn ọkọ̀ òní kóra wọn jọ sínú ilé kan nínú ilé ọlọ́wọ́ ọba àdókí ọlá lóòna fi dáadọ̀ náà wọ́n wá ń ka sínú ọlọ́wọ́ ọba wàyàdàdà ọ̀tún náà wọ́n fi máa bẹ̀rẹ̀ lọ́rùn wọ́n wá ń ronú sí i wọ́n fi kọ́ àwọ̀ ilá nàzàlàtà àlẹ́yẹ mọ̀sàkínà àyàfi kí ìfàyàbalẹ̀ sọ̀kalẹ̀ ní wọn lórí Wọ́ṣìyàtí wọ́n lọ wọ́ṣìmá, ìdí àti ọlọ́wọ́ bá wọ́n dáwò. wọ́n mọ̀ ìmọ̀lá ìkà, àwọn màláìkà máa وذكرهم الله في من عنده àwọn màláíkà tí ò wà tí wọ́n wà sọ́mọ̀ ọmọ àwọn àmà sọ fún wọn pé á àfá àbáyíwá àfá àbáyíwá àfá àbáyíwá ẹkùn kọ̀ọ̀kọ̀ wọn ti wà lọ́dọ̀ ìsìláàmù tí ó mú wá fún wa ó jẹ́ kó yé wa pé gbogbo ìgbé ayé ló àdámọ́ àwọn máa gbé owó ara wa èèyàn kan máa ní nǹkan táwọn òní ohun tó ní ìyá máa ń wà ànábì ní bá ń ṣẹlẹ̀ ẹ̀sìn láti ta gbogbo owó tá fẹ́ kó lórí méjì owó èèyàn lórí méjì wà ní

àdọ́bì yí owó tó dáadé o sallallahu alaihi wasallam ó ní wa rajulun atahu Allahu malan àti arákùnrin kan tọ́nà fún lówó wà húhù fàwúwà yóò fi kó hò àná lẹ́lúwà tó ọ́fà náà lọ́sọ́ àtòwú ó sábà ń lọ owó yẹn fáwọn èèyàn àdọ́bì nínú ẹbí wa kó fún wa tó kó jẹ́ dáadáa níbi tí àdọ́bì ti gbà wá lọ́pẹ́dẹ́

wà ìdàtọ̀lákàá dáadáa tí ò bá mú tó rà fún bí a lọ níbo ní ó sọ wípé tààhádùn bí hádà al-Qur'an bí tìláwà ẹmójúlò al-Qur'an yìí dáadáa pẹ̀lú kẹma kan gbogbo gbà فإنه أشد تفلتا من الإبل المعلقة. قل يريد ما في eré tó máa ń sáájú eré síra kò ní tán so tó dá tó máa ń lọ ilé lọ sọ fún wọn gbà pé tàbá tí tó kúrò àtàkà àmọ́ náà kọ́ adúró ní ara wa nínú sí agbọ́dọ̀ mọ̀ àn ní ọlá ta máa rí ọlá tó pọ̀ ọlá àdọ́bìnà ọmọ sọ̀rọ̀ ó ní bá di ọjọ́ pé ìgbà ìkìyàwó lùkọ́lù ìsọ́ ìdè kùrán ẹni tí bá máa ń ka kùrán ẹni tó mójú tó kùrán wà máa Wọ́n ní kó bá káàdì Kùránì kẹrì ìkúrọ̀ máa ta ètò mojútó àlùkùrá nìkẹ́rì wákọ̀ bó ṣe ń ka ìyá máa gòkè àwùjọ náà lọ. wàá tì kó wá máa kà á pẹ̀lú tẹ̀sí pẹ̀lú tẹ̀wí káwọn kó ṣàtúrọ̀ sí lòfìkú nìyà. ẹgbẹ́ mo ti máa ń kà á nílé ayé. فإن منزلتك عند آخر آية تقرأها إذا كان يغادر الجنة نبغى تبقى عليه ẹni tó wá pé ìkọlù kùràrí ó wá lọ láti àpẹ̀lẹ̀pẹ̀lẹ̀ nípò bá bá fi gbé jọ́sán olówó ṣe bíbí ó parí ẹ̀ ẹni tó wá pé ìmáàmù òun ṣàkíyà pẹ̀ kó tó parí ẹ̀ ó dé yàrá ìdìbò ẹni tó wá pé ìmẹ́wàá òun ṣàrọ̀rá kánọ kó tó parí ojú kọ̀ọ̀tù báyìí oníkàlùkù tó parí ẹ̀ sílẹ̀ ti fẹ̀ sí ẹ̀ bẹ́ẹ̀ láyé ẹ̀ lárí ìjọ́dọ̀ ti máa fẹ̀ sí ìbójúkálukú bá ṣe bójú tó kùrá ní ìbẹ́ náà ni ìgbàlá ìṣe máa wà fún nínú àlùjọ náà tí wọ́n bá sọ fún gbogbo wa nínú ilé àfà wọ́n fẹ́ fún ẹni ilẹ̀ ní àjà wọ́n fẹ́ fún ẹni 50 acre pé nínú 50 acre yẹn àti tí wọ́n fún ẹni ilẹ̀ ní kọ̀tọ̀ kan fún ẹni 2 plus wọ́n ní 50 acre ní àjà two plus ìdí kọ́tù jọmọ ìwé la máa mú. ọ̀nà ọba ìṣòdì ó túbọ̀ sí káàkiri bá ti buwalẹ̀ máa rẹ̀ lọ léjì tó wọ àti àtìlẹ́jì ọ̀nà òṣìṣẹ́rọ̀ èwo la máa mú jọmọ 50 plus 50 acre lájàálẹ̀ bá 2 plus 2 dìbò wà òkè bàbá kò rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ láíláí kò lè rí bẹ́ẹ̀ ládàmọ́ ọ̀bẹ̀ ìrìnà ó sáré pàyọ ní pé oníkálukú wa a nífẹ̀ẹ́ kí nǹkan pọ̀ kí nǹkan pọ̀ àyàábò mọ́ sí àgáàbò orí púpọ̀ púpọ̀ púpọ̀ yìí tí ló dé tọ́ ìyàn ní lẹ́ṣọ́rà kó wọ́n ti wọ́n lè kú bóyá gbogbo ẹ̀ká tó ráńtẹ́ wúlẹ̀ tí pòfẹ́sọ̀ kan bá ti gbójú ó rí táyà ńlá ìpákan rẹ̀ ó tún máa dá gbogbo ọgbọ́n pé kọ́ gbà wọlé contract staff tó bá wá gbàlé contract staff yẹn gbogbo facilities tó nílò tẹ́lẹ̀ ṣe bó yẹ kó fílẹ̀ fún younger generation kọ́ náà ráńpà tó nílẹ̀ ibẹ̀ náà ló wá mú kódà tí ìbá tó bí àtúbàbí rẹ̀ kí ẹwú ní ọdún tí ìyọ́dí ti gbádùn owó tẹ̀yẹ àti lẹ́kṣọ́rà senior lẹ́kṣọ́rà professor kò tún fẹ́ sílẹ̀ lọ ilé ayé rí túmọ̀ sí pé ó máa gbòyàn náà jọ gbèbè àlìsì àmọ́ pé á kó lẹ́gbẹ̀ẹ́ pé nínú ọkà kùnrán jù báyìí lọ kó jẹ́ pé mo kà á jù báyìí lọ báwo kà á ní tèmi náà máa ti pọ̀ nìyẹn o kọ́ lọ́kọ́ fi wá ṣe kò jẹ́ dáadáa tó ládàwà tó bá dídọ̀ tó di àlùkí àbò máa pọ̀ látara pé àǹkà àlùkò àìlùkẹ́mi àdọ́bìn ní àlùkò àìlùṣáfihàn mo ṣáfàáhùn ó ní olùṣìpẹ̀ ní òun tó sì jẹ́ pé tó bá ìlà àlìjàndà bó bá tó kúrá síwájú ẹ̀ tó ní kó máa tó ẹ sọ́nà á ti ẹ̀pọ̀ ọkọ̀ tí ti dábìjọ náà rẹ̀ wà mọ̀ jẹ́ àìlẹ́wò kọ́ǹfà ẹnikẹ́ni tí ó bá wá tó kúrá ní sẹ́yìn ẹ̀ tó wọ pé àfá ìwò kúrá ní ayétáwà ń gbé á dákọ̀ owó ìlànà kúrá ní bá ti lọ sí ìlú náà kọ́mọkùsùwádọ̀ ọmọ ìjọ náà kọ́ alìdí rẹ̀ kéyàn lídì kan alìdí ẹ̀lọ àlùjọ náà àlùjọ náà lù sáàpọ̀ orí ìlànà àpùsì ẹ̀lọ lónà ní àmà tí ó kọ́nà kó bá ṣe wá ní ọmọ náà kó ṣe wá ní ọmọ àlùjọ náà ẹ jẹ́ ká bójú tó kùrọ̀ àrùn ẹ́ máa ṣe lòmù sọ́jà ó bá ṣe pẹ̀ fún wa àbàwàjì àwọn náà àkúṣe báyìí wọ́n náà báyìí ló ṣe kọ́nà kó bí wá ṣe kò jẹ́ dáadáa kọ́lọ̀ fún wájú kò jẹ́ dáadáa kó ṣe àdúfẹ́ kọ̀ọ̀kan wa nínú ọ̀rọ̀ wa nípa àdọ́dúwà Muhammad sallallahu alaihi wa ládátà sọ ìlọ́pọ̀ mẹ́wàá ní ọdún tó bá ti bá ní ìlàmí nínú Kùrán gbogbo ara ti kọ̀kọ̀ tó bá ń kà bí sí ilá ìlàṣọ́ ara tó wà ní òjò ti tẹ̀mú sí tó bá ti ṣe bí sí ilá ìrọ̀ ọ̀hánà ọ̀hìn ládá ti máa tàbí wọ́n ah, àti bá gbìyànjú kákẹ́kọ̀ọ́ bá ti máa kà kásìkà kálù ẹ̀kọ́ àlùkùrán nínú òfìsí ayé wa kọlọ̀kù fi wá ṣe kò gbé rárá kó dúró jù wá orílẹ̀-èdè Nàìjíríà kọlọ̀mọ́ wa túnṣe àwùjọ wa kọlọ̀mọ́ wa túnṣe kó jẹ́ kí kùrán kó jẹ́ ìtọ́sọ́nà fún wa nínú òlú Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà kọlọ̀jẹ́ àlùgbà kùrán láyé kákọ̀tì ẹ̀ tíráyà àti tẹ́ àwọn kírésì kírésì oríṣiríṣi àti tẹ́ àwọn kírésì democracy lọ́la wà lẹ́gbẹ̀ẹ́ láti jẹ́ ojú ògbé wa lé níta lọ ẹ̀rẹ̀ lẹ́kájú ẹ̀tá yìí kòránì kápọ̀ ti ẹ̀tá ẹ̀ lọ́dún mẹ́rin káwàwò tàbáwò pé kò gbé wa a lè dílẹ̀ tàbáwò pé kò gbé wa káàkì ẹ̀tá yìí káàkù táyà ó yẹ jẹ́ àtá ìkòrán ṣùgbọ́n wa fi dá wa lójú pé tàbá tá ìkòrán láàrin ọdún kan àdúgbà òfin ní ìlàyé rẹ̀ tó rà máa rí pé ah, a ṣe wá ń dàbò báyìí àwọn òfin tọ́nà ti parí láti 1400 years táyẹ̀ wá jókòó ní àwùjọ ìdára wa láàmù Ibi pé òfin ilé ayé ó lé ẹni tó jẹ́ EFCC tí a máa náwà náà ní tó ṣẹlẹ̀ sí lè ní. Location ní Faith House ní Àbújá. Sọ̀rọ̀ lọ́wọ́ lórí àwọn very important issues. Bó ṣe sọ báyìí pé ó ń sọ ó ní wọ́n sọ fún nìkan nígbà kan rí ní Ìbàdàn èyí ẹyọ ọmọ Nàìjíríà ó ní 100 bóyá 101 sim card èyí ẹyọ kan náà ó ń ṣe rọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn ló ń sọ lọ́wọ́ bóyì ṣe bẹ̀rẹ̀ sí kọ́ ni ní àwọn àtúntò fún ó dẹ̀ lọ ọ̀ṣádé ti lọ ìpínlẹ̀ ìjọ orí ti gbà orí tí àtàkùn sí bá orí láti ṣùgbà ìwà láti láìdá ọ̀dá ẹwọ̀n kan nàìjíríà wàhálà pọ̀ ṣéṣírù àṣàtì lórí gírígì pẹ̀láwọn ọkùnrin lórí gírígì àṣàtì gbogbo gbàjọ náà torí kí nítorí pàfẹ́ fúlù ṣe ó wà láti fẹ́ gbádùn ọmọ nígbàtà ọkọ̀ bá jẹ́ ẹjẹ́ ká tún ṣe ẹjẹ́ ká mọ̀dáràn tó ti di pólíkálùkù ló fi jẹ́ pé lùí sí ilé ọmọ bá ń jọ lọ́pàá àwọn ẹbí àbá fàálì sí ni pé hey hey hey ó jẹ́ lọ síra lóríkálùkù àtúntì ẹlẹ́mọ kalẹ̀ ẹ́ lórí lé pé àtàrà fún lálàáfíà iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe kọlọ̀bà wa tí ó ti wọlé lórí kọlọ̀ tí wọ bàbá wa fún wọn ṣe unemployment tó dá wà láàbù Nàìjíríà abẹ́ náà kó bá wa mú kúrò kọlọ̀bà wa kúrò kó bá wa káwọn ìjọba wa bọ́ sí torí pé bàbá bu aráàlú èyí tó pọ̀ jùlọ wàhálà aráàlú ìjọba ló bá ọ awátà lọ ìjọba ẹ ká ṣe dáadáa ká àwọn káńsílọ́ náà ti gbaṣẹ́ ẹ̀kì gba owó ilẹ̀ rẹ̀ sí látàbújá ààrẹ tó gba 300 million lórí tí ó wáyé rẹ̀ àdúgbò tí wá káàkiri léjìgbò ni ààfẹ́ lè ní ọ̀nà la fẹ́ sọ fọ́nà wọn wà tàbádọ́dọ̀ lọ́wọ́ àpàtàjẹ́ olórí tàbí aláṣẹ ẹjẹ́ ká fi payọ náà ṣe ká má gbàgbé pé gbogbo ẹ̀sẹ̀ mẹ́fà kàṣàmù ó mà ní owó kọlọ̀bá wa yá sí ẹ̀ kọlọ̀bá wa sọ̀rọ̀kẹ́ sẹ́nitọ́ ajílọ́pù ajímọ̀nù òun dàlébí jẹ́ ọmọ òun náà bá ti lọ kò bá mú kọ́mọ̀ lọ àrílù ló mú lọ jọmọ́ sínágọ́gù dàlébí òun náà bá ti ní gbogbo àgbáyé tí wọ́n bá ń sọ nípa the terrorist pastor in the world sínágọ́gù wà mí nọ́mbà 6 àti 7 wọn ní gbogbo àgbáyé àwọn pastors olówó jù èwo ló wá kó lọ́gbẹ̀ lẹ́nu ìgbà tó kú yìí nínú àwọn orílẹ̀-èdè kan ní àná ìjẹta wọ́n ní oríṣiríṣi atrocity láwọn ọ̀rọ̀ ti ṣe nínú owó tó fílẹ̀ gẹ́gẹ́ bọ́ ìyàwó ẹ̀ padà kéde wọ́n ti di àwọn èèyàn ti di owó kó rẹ́gbẹ́rẹ́ ẹ̀ tí ń bọ̀ wà láyé tí wọ́n rí kíkó owó tí wọ́n náà fi pamọ́ pé àwọn ọmọ àrọ́mọdọ́mọ à àwọn ọmọ àwọn ọ̀sẹ̀ òbí jẹ́ káwọn ọmọ ẹ̀gbọ́n lásán tó bá rọrùn náà ọmọ ẹ̀gbọ́n lásán àwọn náà sá wọ́n sá ilé owó tà ń kójọ yìí ilé àti kó lọ sọ́run ẹ jẹ́ ká lélé ayé mọ́ níwọ̀nba ẹ jẹ́ ká ṣe dáadáa tí wọ́n bá gbé ipò lé wa lọ́wọ́ ẹgbẹ́ àti ṣe dáadáa bọ́ àwọn doctors tíjọba bá tó kó owó kan sí àlọ́lẹ̀ máa kú ẹ̀ nígbọ́ àbọ̀ ẹ̀ oníkálukú pátì káàkiri ni tí ọkọ̀ bá wà ní ministry kan ní wọ́ọ̀ fápẹrẹ bóyá ní school university ni ó wá wà ní ministry work ní university ẹ́ project 2 million wọ́n á sọ ní 20 million 2 million yẹ́gàn tó ní lọ Buhari kò lè ṣe àwọn èèyàn ti kéjì pàtí jẹ tó kéjì aṣọ báyìí ẹ tó jọ ní ìsì léde báyìí tó lọ sí Buhari nínú ẹgbẹ́ ilẹ̀ ọkọ́ lè padà lọ́jọ́ yẹn fi sí ẹ́ tó mú wọn títí títí títí ẹ́ àìsàn ọmọ ńta ilẹ̀ bí I'm not back to, to my family, the PDP. The PDP is no more his family. His family now is APC torí tí ohun tó ní kálùkù ẹ̀jẹ̀jọ̀ mọ́ ẹjẹ́ arọ́jú àlùkìyàmọ́ léyọ̀ bá jẹ́ pẹ́jìdẹ̀sì ilé ayé àádọ́wò ní gbogbo ẹgbẹ́ ní pa ọ̀dí ó pìlọ̀ ti ṣe pẹ́jìdẹ̀ lọ́nà máa bí ẹ̀ kí ló ní pé fi pa wọ́n kódà tó fi mú ẹran pé ẹranko tí òjò bá pa níbi tí òjò kójú ti pa wà gbóòjọ́ ní orí kábàtù sọ́bẹ̀ èdè ènìyàn òpáwíwá ní ọlọ́ni ìgbà àrọ́kùnrin amẹ́rẹ́ta aláìsàmà wà ìwàlú àwọ̀wíwàlú jìbáàlì ọlọ́ni àmọ́nà tẹ́lú lé káàkiri yẹ torí bẹ̀bẹ̀ ṣẹlẹ̀ṣẹ̀ ẹ̀pá ayé ẹ̀yà ṣùlọ ọlọ́rin àgbọ́dọ̀ tẹ́ yí ń sáré kiri fún yẹ tó yẹ kẹ́ jókòó tó bá pàdé fún ilẹ̀ fún sádàbù pé ẹ́ orí ilẹ̀ ṣébọ̀ yìí ẹ̀fẹ́ fi rí jẹ gọ́ọ̀nà àà bóòmù ti fẹ́ rojú ẹ̀ lọ́rùn tẹ́yí bá tún wá pàtó ẹ̀pá gbogbo ẹ̀tú débẹ̀ ìpínlẹ̀ celebrate kí ló kọ́ọ̀lù fún celebration gbogbo ilé celebration of 100 years ago ọ̀pọ̀ wọ́ọ̀tì kí lẹ fi rí ṣe tọ́lọ̀ ti fún ní pásmàtí tọ́ bá ní ìyọ̀ ẹgbẹ̀rẹ̀ pé á ah, o gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ tó fún ẹ̀rí certificate ojú wà ṣúọ̀ certificate local government of the year state of the year eh, minister of the year ah lọ́dọ̀ fẹ̀ dé ìyọ̀ ní ohun tó pàṣì lọ́dọ̀ náà àdánwò ní o ibi ń pa àwọn èèyàn lórí ìyá jẹ́ àwọn èèyàn lórí oníkálukú ọmọ ẹ̀bí kú lórí ẹ̀kọ́ wọn lọ ní òyìnbó pàtàwọn yẹn tìlú tí wọ́n ṣe ẹ jẹ́ káwa náà tìlú tiwa náà ṣe àwọn ọmọ wa tó lọ súnmọ́ ṣe mẹ́díkà ní kọ́ọ̀tù tó tádọ́wọ̀ ẹ̀pọ̀ jù ní kéèyàn ṣe kàwé orí afẹ́fẹ́ orí afẹ́fẹ́ wọ́n wá ká gbogbo owó ìtọ́nà kò sí nǹkankan arákùnrin kan wà ní àdúgbò tiwa èèyàn kan wá ń sọ̀rọ̀ ẹ̀sìn wa láìpẹ́ bàbá ni ó wá padà lọ Canada bàbá ẹ̀mọ́ inú bàbá ìgbìmọ̀ jọmọ́ mùsùlùmí ó gba four thousand dollars lọ́sẹ̀ dọ́là ó sì jọmọ ìlú five hundred and seven five hundred and seven tí yóò gba one thousand dollars lónìí yẹn five hundred and fifty seven thousand five hundred and seventy thousand. Ṣé gbọ́dọ̀ ìjọmọ́ times four káàkiri àti pé 500 láti lò 2 billion 2004 jọ̀gbẹ́ ìlú ló jẹ́ 8 billion naira ẹni tó ń ṣe bábà tí ó wò pa 80,000 naira níbí ó wá ní 8 billion naira lóṣù jọ̀mọ́ kí ló ṣe iṣẹ́ tó tún ṣe pẹ̀lú gbàgbà ní o bó jẹ́ bábà ló ṣe náà kò ní pé ká máa lọ tọ́ gbogbo bábà ló ti di jẹnẹrétọ̀ ìpínlẹ̀ torí bí òwà pọ̀ ọ̀sẹ̀ tí ò ní lọ nígbò bá pọ̀ ìpínlẹ̀ tí ò dá ló ń kọ́ jọmọ́ ẹ jẹ́ ká fáyọ̀ lọ́wọ́ àmọ́ náà ẹ jẹ́ ká sá fún un tọ́ bá tó lé wa lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe déédéé tọ́ bá ti fún wa nípò ẹmọ́dé abáwo gẹ́gẹ́ bí pé àwa náà ti lọ́lá bí ọ̀pọ̀ bá dá sí pé ọ̀nà rébù ọ̀nà rébù ọ̀nà rébù ọ̀nà rébù náà ti pa sọ́ídà sí yìí ó ti gbàgbé ìjọ ti yọ ohun ẹkún ní ọgbẹ́ ìdí àlèkì àbọ̀ ẹ̀dójọ́bọ̀ wa àbúrò wa wọ́n ló jẹ káńsẹ́ ló jẹ tí a máa ló jẹ gọ́ọ̀nà àjọdún àà àtọ́wò àbá sókún jọgbẹ́ ìdí àlèkì àbọ̀ inú tí wá náà máa tó pé àdúgbò ló gé yìí o àkáńsẹ́lọ̀ náà ti gbé káńsẹ́lọ̀ ìgbésẹ̀ ẹbí tí wá náà ká máa gbádùn yàfùyàfù èèyàn kan ní àwùjọ ló sọ́jọ́ òpin ẹni tó jẹ́ rẹ̀pù kọ̀ọ̀kan gba 100 million kò wá ibi ilé gbóyó lóṣù ní oṣù mẹ́rin mẹ́rin ló fi lọ́wọ́ tó ń ṣe ẹ jẹ́ ká pààyàn náà ìyá di aráàlú ẹ jẹ́ ká tún lò ṣe ibi tó ní kálukú wá bá wáwọ̀ ẹjẹ́ tó ń ta tó ń ta sí wọ́n sọ pé nǹkan fẹ́ wọ́n ìwọ ló ti sáré kọ́kọ́ sọ ní wọ́n fi sí ládùúgbò kan tó máa tàwọn fi sí káàkiri ìwọ náà sí bàbá ọkọ̀ buhari gbogbo wa lápá nàìjíríà jẹ́ o tàbá fẹ́ sí nàìjíríà jẹ́ gbogbo wa náà lájọ máa tún ṣe tàbá dẹ̀fẹ́ sí nàìjíríà jẹ́ a máa stop láti tó ń ṣiṣẹ́ ní lẹ́pà tí wọ́n gbé sí agbóhùn fún ẹ ibi tẹ́ sí fún wọn lọ́tọ́ ní kí wọ́n náà bá lọ dáná tó ní ẹjẹ́ tó ń ṣe jẹun nìyẹ à iṣẹ́ àrọ́ọ̀bù ló ṣe jẹun tó bá ń ṣiṣẹ́ lẹ́pà àdúgbò tó ti tọ́nà fún wọn tó ń fún wọn kérésì bí tó bá lè lọ dáná bẹ̀ o lè torí ẹ̀rí sáì tó bá lọ bá wọn dáná o ti kún wọn lọ́wọ́ lórí àbòsí àwọn òyìn tó òkun nínú tó rí ẹba lọ sí àdọ́ wọn tí wọ́n náà wá ní ẹ̀yìn táwà náà ṣe ti ẹ̀wọ̀n ìyẹn à ìdámà ya kùlú na fi ibò tó ní ìlọ́rọ̀ iná ló ti fi fún ẹ̀ ló ti fi fún àwọn ará ilé ẹ̀ ó tàbí nàìjíríà sí òfẹ́ lálàáfíà oníkàlùkù ó dá ní àìpẹ́ ìlọ́rọ̀ náà torí ara táwọn ọmọ ti dá ètò ìró tó lọ lọ́sẹ̀ pẹ̀lú ọ̀rá ẹlẹ́dẹ̀ ètò tẹ̀rọ ìfò tó lọ ra àwọn ọba ẹ̀ dọ́ndọ́m tó mẹ́fọ́wọ̀ ló jẹ́ ètò mú ajá ládùúgbò tó pátó náà ta ní súyà mọ́lù rí súyà fẹ́ràn àpò àwọn ìlọ́kùnrin ilé tọ́lá sáré lọ pé ẹ̀yà ṣé yùgbò báyìí ló lọ bá àwọn ẹ̀rì dé lọ bá sáré fún lọ ẹ̀rọ tó jẹ́ pé lọ́sí àbọ́bá fẹ́ra ó fọwọ́ rẹ̀ àti 20,000 naira ẹ̀nà 20,000 kò jíjù alápàtà tẹ́rù àwọn èèyàn ẹ̀rọ máa lùdí sí báwọn èèyàn lọ́wọ́ tó sáré lọ pé kò bọ́ bẹ́ wọ́n wá sáré lọ pé òun náà bá sáré lọ pé

wọ́n wá sọ kọ́ṣọ́ fi 30,000 nígbà tó wá fẹ́ kókó lé ẹ̀ kò sí nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀ ò dá kọ́ṣọ́ fi padà àbí tó ṣe wá wo tó bàjẹ́ àti ohun tó bàjẹ́ yóò ju 50,000 lọ tẹ́tì rẹ̀ lọ́sọ fún ẹ̀rọ láti wọ́n fi sí ìpadà kó lè la lálùsí àmọ́ agírímẹ́ǹtì ohun tó pín ilẹ̀ ìgbà yẹn lọ́yà ló máa ń gbà bá fẹ́ gbalé nígbà tó fi wà ó lè dá gbalé ó bá jẹ́ pẹ̀lú lọ́yà yìí lọ́yà ló bá wá bá yí sáì àtìrílẹ̀ ìdówó ṣẹ lọ́yà nípìnlẹ̀ ní àtìrílẹ̀ yìí nígbà tó padà yá sí àwọn tí a ti kàánwà káàkiri ló bí kọmíṣọ̀n pé àtẹ̀mí tí mo ti rìn káàkiri àtẹ́bámọ́ tí mo rìn pé kí tó wáyé rílẹ̀ ẹ̀ ní tèmi náà kọ̀ọ̀kan ni Àwọn ọ̀fíṣíà landlord

commission yẹn 50-50 ni agreement and commission agreement yẹn ni mo ní tí ó wá rí commission yẹn tó bá ti fẹ́ fi accept yẹn tó mú wá a máa pín sí méjì ni o ilé ìlú ìlú ẹgbẹ́ ní ẹ̀ kó gba 25,000 tààrà fún ma lọ tí kò pé ẹ̀dí ó lórí gbogbo ẹ̀ lọ báwọn láàrín ìdíje ṣe nìyẹn òun ló máa gbówó commission ó máa gbà pílẹ̀ commission yẹn yóò wà ní tí a ti tàbí jọ máa pé tí yọba wá fẹ́ parí ìjọba tó bá nílé jẹ́ wọ́n fi òun náà wá bèèrè pé ẹ̀yọ́ ló máa parí ẹ̀bí ẹ̀kọ́ ìmọ̀ ìpele wọ́n fi kò yí sí láti ṣe o kí wọ́n lò nípa ṣùgbọ́n kápọ̀ gbogbo táǹgbà yìí ọ̀nà ọba láàrín jùlọ ó gba kọmíṣọ gba gbogbo ẹ̀ ọ̀nà wa rọra gbáwọn àìsàn kan wá sáfìkò yẹn ìwọ́n náà lè rọra náwó yẹn dókítọ̀ rẹ̀ dúró dé àrílẹ̀ mọ́ni tẹ́tù gbogbo ẹ̀ tó bá ń ti àdáà ọlọ́ àbá sọ̀rọ̀ ẹ̀ fún yẹ ìkọjú ọkọ̀ lóbìnrin kan gbọ́mọ ní lọ́sítù wọ́n lọ́wọ́ ẹ̀ kó sí kọ̀ǹgà àwọn ọkọ̀ sọ pé kọ̀ǹgà kọ́ sọ́kàwé ló kó sí lẹ́sẹ̀kẹsẹ̀ lọ sí kí yẹ jù lẹ́sí twenty thousand owó tí ò rò tẹ́lẹ̀ ó ní láti àwọn ọ̀nà sọpọ́ọ̀tì ẹ̀kọ́ ó ló wà lọ́wọ́ ẹ̀ dẹ́pọ́sìtì nìyẹn o bóyá wọ́n wá ọlọ́wọ̀ wà jẹ́ kọ́gbọ́ ẹkùn tí lọ́kàwé oye tó ti tèbù fún ẹ̀ sọ́dákọ̀ 1000 ẹ̀ ló ṣe ọlọ́run ti tèbù ẹbí bíi 10,000 owó pé ọmọ ọkùn tí lọ́kàwé ló fi jẹ́ pé èèyàn ní ṣe tọ́lọ́ fún ìyọrí ju ẹ̀jẹ̀ èèyàn ní ṣe tọ́lọ́ kó kábàámọ̀ ẹ má jẹ́ kí ìṣù dẹ́rù bà wá ẹ jẹ́ ká dúró déédéé ẹ jẹ́ ká ilé ayé ò lè dáa

ọlọ́run ló wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n bí wà lọ́wọ́ àwa alálẹ̀ sí pásìkò lè rúlù nàìjíríà àwa fúnra wa lábá rúlù ẹ̀ kò dé pé pẹ̀lú pẹ̀lú ẹ̀ àjà ẹ̀ta ẹ̀ta ẹ̀ta àjáde parí ọgbọ́n ló láti wájú kí lóore tó mú wá fún wa ó tún kó bá ọ̀sáàd ẹwẹ́dẹ́ ẹlẹ́ni olóyìnbọn ní ipò gbàdá ọ̀yọ́ tí pdp tó dé bẹ̀rẹ̀ republic ti ló ní kálukú padà ó ní kálukú tí ń bá fàájì lọ ó ní kálukú tí ń mú gàrí àtẹ̀pá ẹ lọ gàrí àtẹ̀pá kò tí ṣe mú mọ́ báyìí ọlọ́run ó ṣe àlúwà mẹ́ ti jẹ́ pé ká ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa pẹ̀ lọ́wọ́ ká káyọ̀ lọ́wọ́ ká dẹ̀ gba ọ̀tọ̀ náà láyé wọ́n ẹ̀dẹ̀ ń ṣàgbà àdúgbọ́n ọba yìí ẹni kọ́ bá pẹ̀tọ́ náà wá ẹ̀rà bù ìwọ́n tó sọ pé kọ́ bá pẹ̀tọ́ náà wá má bẹ̀ náà mọ̀ má ní ìwọ́n náà bá tún nàìjíríà ti má sọ má sọ bẹ́ẹ̀ mọ́ láíláí òun ní kọ́nà ọba yìí tún nàìjíríà ṣe ọ́nà ní kẹfà bẹ́ẹ̀ tún nàìjíríà ṣe yá ẹ̀tẹ̀ ní síra mi òun ní kọ́ má tẹ̀lé sí rẹ̀ kò kọ́nà bá sí ìlú wa ṣe kọ́nà ọlọ́bà àti wọn ṣe gbogbo ẹ̀tọ́ tí kì inú wọn ọlọ́bà àti wọn lálàáfíà èèyàn máa ń ṣàdúrà fún wọn ní ọlọ́dún yọ wá ní wọn lórí ọlọ́dún ṣe kí máa ṣépè fún wọn bó bá ṣe ń ṣépè ah, ah, ni kọ́ má rí dòdò àbí ẹni tí ò rí dòdò tó dá fún tí ò bá rí dòdò ebi ẹ máa pa tébì ẹ máa pọ̀ tí ó máa fọ́wọ́ ẹ̀ láyé láyé gbogbo bá ń ṣẹlẹ̀ inú ìlú àwọn tẹ rí lójó lórí àwọn ti fò lọ ẹ wo Pakistan ẹ Afghanistan nígbà wàhálà ní president wọn kódà owó tó kó kó olóòlò ló kó lọ pẹ̀lú kọ́ńtà kò ní owó kékeré trillion lówó tó kó lọ so tí kọ́ bá ṣẹlẹ̀ àwọn ó lè máa kọ́ wọn àwa àbíká tẹ ọlọ́wọ́ ọba kọ́nà kó tún wọn ṣe kó tún àwa náà ṣe oníkàlùkù dẹ̀ òun ló ti máa jọ kọ́lọ̀kù tó wá sí kò jẹ́ rádà wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab tabari bere yako abile ji inshallah bismillah ẹnìkan wọ́n ní ẹnìkan wo fúgbàmù lórí ojú wọ́n á yìnbọn fún wàhálà wọ́n yìnbọn kú obìnrin kan Èyí ti kọ́kọ́ rí pé ọ̀rọ̀ ni. Torí pé ṣẹ̀rí ọ̀sọ̀pẹ́ tó bá ti ṣìnà kọ́ yìnbọn kú. Àwọn fẹ́ fi borúkọ ìpìjẹ́ ni. Fíìmù lọ ṣe àmà ẹjẹ́ àgbàgbé pẹ́ sọ fẹ́ ni ẹkọ́ ń ṣe fíìmù yìí tó ti yé ẹ̀sọ̀ fẹ́ ilẹ̀ pé èyí tó rí yẹ títí sí èmi ṣíṣì lọ nínú ìdájọ́ ṣẹ̀ríà tó bá jẹ́ tí ó sí ìlànà lọ́kùnrin àti lóbìnrin fàjìlì tó kún láwà ilẹ̀ ìrìnwó máa ní àti àjẹ́gbà ẹnà ìyàn kọ̀ọ̀kan ní wọn lẹ́gbà 100 ẹwà pàkẹrẹ tó lẹ̀ dáadáa bí tó sọ dáadáa ẹ̀dẹ̀wẹ́ tó mọ ìdí náà ṣùgbọ́n ìyàwó ọ̀dọ̀ba ló wà kò ṣe dìbídúà tọba jẹ́ tó ti máa ń àrọ́jù ní ìsọnilókò pàánà gbogbo ń ṣèbọ̀ ó yàtọ̀ síra wọn ṣe ìgbígbà ìjọba ló wọ́n ṣe bẹ́ẹ̀rẹ̀ bí ìyọ̀kọ́ bá ti ṣìnà ká tó lè àníkà bá lè dìlọ kó ṣe ṣìnà a ṣùhàdá agbọ́dọ̀ rí ẹlẹ́rìí lẹ́rìí lọ́wọ́ sọ pé á nígbà tó ń ṣe mori kò ń ṣe pé ẹmórí tó wọ ọdún òtẹ́ẹ̀lì rárá kò ń ṣe pé wọ́n kíkì ara wọn ó máa rí wọn pé mori wọn báyìí kọ̀ǹfàm nígbàtí ọmọ ọmọ tìró tó wọlú ìyá rẹ̀ kọ̀ǹfàm ibẹ̀ yẹn ló fi jẹ́ pé nínú ìṣẹ̀rí àwọn ní ẹtó torí pé àwọn bá jẹ̀ mú yẹn bọ́nà tó fi yẹ kalẹ̀ kó lé everybody bá sá everybody rí sí lọ báyìí ah. kámẹ́rà kọ̀ọ̀kan púpọ̀ yẹn lè fọ́nà kó ṣàmà àdígbára lè torí pé gbogbo ẹ̀mí wọ́n máa ń gbọ́pọ̀ ẹ̀mí wọ́n dọ́dọ̀ káwà tó fún ẹ̀rẹ́ kábẹ́rà wà bẹ̀ kábẹ́rà ẹ̀lú kápṣọ̀ wọ́n tán sí alẹ́rẹ́ kábẹ́ múlẹ̀ nínú òfin ìdí wa kájọ pé ìpọ̀ kábẹ́rà àwọn ọ̀dọ́ dọ́kù ẹ̀ tó fíyẹ tó lè wọlé ó máa ní nǹkan náà fi wá ṣe kò jẹ́ dáadáa kan ló ń dúró sí wa ló fi jẹ́ pé àwọn òfin yẹn ọ̀nà máa ń ẹ̀tún ṣe ṣìdọ́ sí ìfàpẹ̀rẹ̀ ọlọ́wọ̀ rẹ̀ kọrí pẹ̀lú kó wá lọ sọ fún ìjọba pé mo ṣe ṣìdọ́ rárá tó bá ti rí tó ń ṣe òdá kó tú bá lọ ọ̀pọ̀ ẹ̀kó tẹ̀ sínú kó wò ní débẹ̀ mọ́ lẹ́gbẹ̀rẹ́ tó ṣe ṣìdọ́ tó lọ bá lọ bí ànọ́bì ní kó máa lọ pé àbí kan ṣe ni máa lọ ó lànọ́bì àdíṣẹ́ ànọ́bì ní ó yá padà wá tó bá ti bímọ ọdún ẹ̀ ní gbogbo yúdé ní gbogbo yúdé ànọ́bì ní máa lọ ìgbà tí ó gbónúdé yẹ tánà bí ní bàlọ́ tó bí wà lọ́bí òbèrè ọkùn wá ọ̀ tí ó bá padà wà lọ́bí òbèrè rẹ̀ ó ní máa lọ ipò fọmọdé ó ní ọya lọ fọmọ ẹ̀ lọ́mọ tó bá ní kó tí a lọ́mú kò gbé kó má bọ̀ wà àwọn èèyàn tó bá láwọn lò ṣẹ̀rí àlẹ́ ilẹ̀ arúgbó ọjọ́ oníkálukú pọlitíṣíà lọ́gọ̀rọ̀ àbáwọn tó ránṣẹ́ pé ẹ lọ fún fún àwọn ní ọkọjọ́ púpọ̀ ara mú ti tó wá máa sọ pé ìjọba Islam ìjọba Islam rí òun ta ló rọ ẹ ta ló rọ iṣẹ́ àwọn èèyàn kan jẹ́ àlúrú káàkiri wọ́n dẹ̀ ń sọ ìsìnlẹ̀ ẹni wọ́n ṣe Boko Haram ní ìtàn bá kọ́ndọ̀mù inú kiri ọbí lọ́bí ṣe ṣùgbọ́n wọ́n bá ti dà ẹ wo àwọn kọ́ńtì àwọn kílọ̀pù orúkọ wọn lọ́dún pé wọ́n ti lóríṣiríṣi orúkọ boko haram ti ṣá àtúrí ẹtìmẹ̀ ẹtìmẹ̀ lọ́dún ti ṣá bá jìtì lójúkọ̀ rẹ̀ wọ́n náà bá ní ti gbọ̀wọ́ sójà bá wọn tọ́kọ̀ ṣe fẹ́ ní pé ẹtọ́ bá wá sí ìgbà kí ló ń bèrè lọ́wọ́ wọn ìjà àti pàgẹ́tì nígbè bí ilé sọ́kọ̀ lè ráwọn èèyàn kan tó dá tó jẹ́ tàwọn aláìní kan akọ̀lọ́ fún wọn ni pé ah, ó yá

àìrí mínísì lórí ọkọ̀ láìjọ náà obìnrin tó bá jọ ní rẹ̀ mùsùlùmí lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ pé ọkọ̀ ẹ̀ tọ́jọ́ fẹ́ra ní ayé ọjọ́ wà lùjọ náà ọ̀nà àwọn afún ní obìnrin tó ọkọ̀ tó máa nífẹ̀ẹ́ sí jùlọ lọ́nà afún gbogbo tí èèyàn fi gbádùn mẹ́lá ọ̀nà àgbádùn ṣùgbọ́n náà wọ́n dá obìnrin láti lọ́kọ̀ méjì ọ̀nà ọba fún wọn ní ọkọ̀ jẹyọ pọ̀nà kó lè tó wọn kò dá tẹ́ẹ̀kì wọn náà ẹlẹ́yìn tí ẹjẹ́ gbogbo ẹ̀ wọ́n lè dá sáwọn obìnrin ìtàrí tó bá tíkọ obìnrin tó bá wà lè jọ náà wọ́n lè dá tó wọn àwọn obìnrin àlùjọ náà rẹ̀ gbogbo tí wọ́n bá ní pátápátá àwọn obìnrin tó wà lùjọ náà láti fún wọn ní gbogbo ìyẹn àwọn obìnrin ayé tí wọ́n wà àlùjọ náà gbogbo tọ́nà ń fáwọn obìnrin àlùjọ náà làwọn náà máa ní ọ̀nà àtúwá fún wọn ní ìyáda àlékún àlékún ọlọ́wà fún wọn torí pọ̀ ọ̀yẹ́ lè second class gbogbo wọn wà obìnrin tó lórí ayé tó wá padà sí ọmọ àlùjọ náà ló wà nǹkan class nǹkan kọ́nà àtàwọn àtàwọn ìyàwó wa kọ́nà jẹ́ àjọ wà àlùjọ náà kọ́nà kò fi ṣe rọrùn صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر الله